أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكف ولا وبارك لكم أنترى إكياتي جيكم الفاوة بع ألفاوة ألفاوة àtiwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run fún ọba nàbí náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àǹbẹ̀rẹ̀ wọn bá kúsà náà wa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtàwọn aláyà tọ́lọ́ ti àmà eléyìí ni húsùgbà àkọ́kọ́ nínú ọdún tuntun jùmọ̀ àkọ́kọ́ nínú ọdún tuntun fourteen forty four lẹ́yìn bí Muhammad sallallahu alayhi wa sallam òní tó ń jẹ́ ọjọ́ kejì oṣù muharram fourteen forty four àkọlé ọgbà náà ni pé bidayatu amúlẹ̀ ìjìra ìbẹ̀rẹ̀ ọdún ìjìra gbogbo ọgbà mùsùlùmí yẹn ká máa dúpẹ́ fọ́lọ́ ọba ní subhanahu wa ta'ala tó gbogbo àwọn ahójẹ́ àwọn ìfẹ́ bí ọ̀rọ̀ rí rẹ̀ tóbi wá pé islam náà lẹ̀sìn ọlọ́run ọba òun náà ni ó wà ní islam ẹ̀ríkà àwọn oṣù táǹkà yìí bí ọ̀rọ̀ ti sọ fún ọlọ́kùnrin báyìí pé bisimilahi rahman rahim inna idda shuhuru inda lahi inna ashara shahara dájúdájú àwọn nǹkan oṣù lọ́dọ̀ ọlọ́wọ́ bá oṣù méjìlá ní fi kitabullah kó fi wà nílẹ̀ nínú sí ọlọ́wọ́ yóò mọ khalaqa samawati wal ard nígbà tó lọ́wọ́ ti dáhùn àtẹ́mà sílẹ̀ nínú àrùbá àtúrọ̀ ọ̀rọ̀ nínú àwọn oṣù méjìlá ìmẹ́rin kájẹ́ oṣù ọ̀wọ̀ ìjọkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú oṣù yìí nínú oṣù ọ̀wọ́ ní oṣù muharram wà lẹ́yìn aka oṣù rajà ní oṣù keje àwọn zòròkádà oṣù kọkànlá àti zòròkíjà oṣù kejìlá àmọ́ ọba gbogbo oṣù náà ní oṣù ramadan oṣù wa tẹ̀lé nínú ọlá náà ní oṣù muharram kàwáyé anabi sallallahu alayhi wa sallam ó ní ayé siyamu bá siyamu bá ramadan siyamu shahru allahi muharram aw kama rasul ètò dáa nínú àwẹ̀ tí yẹn máa gbà lẹ́yìn Ramadan náà ní àwẹ̀ tí yẹn máa gbà ní oṣù àwẹ̀ ayé oṣù Muharram ọlọ́wọ́ mọ́tà fi rọrùn fún ọlọ́ba ọlọ́wọ́ ni dájúdájú àwọn ọrụ oṣù ọrụ ọlọ́ba ìtìnà àṣàrà bẹ́ẹ̀ ló ti wà fí yóò mọ àwọn bẹ́ẹ̀ wà báwọn ẹ èwo ní ń bá oṣù ojú ọ̀run nù èwo ní ń lọ pẹ̀lú ìhìlẹ́ẹ̀lì ẹ̀sùn oṣù ojú ọ̀run táà mùsùlùmí wọlé tètè yẹ pé oṣù tí wàá ní kọ́ máa ètò ọlọ́run wà yóò mọ kálọ̀kọ̀lọ́ oṣù máa wá tó àṣù ilé ìfi àgbà á ìsìlámù lóòótọ́ òun ìsìn ọlọ́ọ̀bà tura ó ilé ìfi wa gbé àfikà múra ká mọ ìsìlámù dáadáa ọlọ́run àdúgbò lọ́rọ̀ tó wọ kọ́ọ̀tì àwọn ọ̀ṣẹ́bọ pàápàá lórí àwọn nàìjíríà àwọn akẹfẹ̀rí nàìjíríà wọ̀lẹ̀rí bá àwọn olùyà àbáyé ọlọ́run ọlọ́mọdé àtàwọn ilé náà rẹ̀ rọ́bà ó ń kálukú wa bá ti pẹ̀lú wọn fún wa kárí pé mùsùlùmí la fi fẹ́ ṣùgbọ́n jó ni pé àwọn àkọ́wọ́ kọ̀ọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwọn mùsùlùmí márùn-ún gbogbo nípa àwọn méjì president ní ẹni tí èsì èsì mùsùlùmí kan àrí aṣíwájú àtinúbú Ahmed àrí àtàtíkù àrí kọ́ńkòsó àrí àrí Mustapha àrí Kọ́lá Abíọ́lá àwọn márùn-ún mùsùlùmí náà àwọn àrí òbí nìkan tó yá ẹni tètè mùsùlùmí kó bí bá ṣe pọ̀ tó bá ti pín bò wá sọ́nà márùn-ún tó ń bá dúró nìkan ó bí ju òun nìkan yọ òun wọlé nù àfi káwọn afá náà ti kọ́rọ̀ sáwọn afá rẹ̀ bá tó máa ẹni báyìí ní kẹ́dìbò fún o tó náà ti wọ́n gbé dé gbìyànjú lọ́wọ́ báyìí wọ́n fi gbogbo wọn bá wọn sọ̀rọ̀ bọ́ ń bẹ̀ tí wọ́n fi bá àwa bẹ̀rẹ̀ tuntun islam báyìí anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún sọ́kùn bakara aya one eighty nine báyìí pé yẹs alúlọ́kà àná ìbílẹ̀ àná àhìlá alúlọ́kà àná àhìlá wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú báwùsùn ní bóun ní ti yọ lẹ́ẹ̀kan náà bí oòrùn tó máa yọ kí máa kéré tí máa kéré máa tóbi sí máa tóbi sí yẹs alúlọ́kà àná àhìlá kó lè yẹ mọ́wá fún tóbi náà lọ́ọ̀ ẹni fọ́mọ ènìyàn tó ń kàtọ́ ẹ̀ká máa kàlá ní oṣù ọjọ́ ọ̀rọ̀ àìlà ẹ̀yìn ó ní ká máa gbọ́dọ̀ máa jẹ́ àpèjúwe ńlá tí báwa náà ti bẹ̀rẹ̀ kékeré nù sá máa lọ sá máa lọ tó bá dáa nìkan forty years láti jẹ́ ọkùnrin láti láti eighteen years dé forty years láti bá ti wọ fifty years a máa dò a máa tó bá lọ sixty years tipátipá la máa fi lọ ó wá lójú ẹni tí ó gùn sixty yẹn tí ò àwọn díẹ̀ náà ní wà lóko mọ̀ ìwọ náà gbà tó wọ sẹ́mùtì ìwọ àwọ àwọn jẹ́jọ́ ló gbà àwọn jẹ́jọ́ ẹni tó kọ́ ọkọ̀ ti lọ ọlọ́mọ máa ṣẹ́wà fún mi ó ní báyọ̀ tó ó jẹ́ kó mú ọlọ́fẹ́ tí ò mú rí ẹjọ́ wa lu àwọn àsìkò dáadáa ọlọ́run ti ṣe àlùkà àìlà wọn ó béèrè lọ́wọ́ nípa ìgbẹ́jọ́sù kó ní ẹmọ wa tó tó lé náà tí àkókò fọmọ ènìyàn ní nítorí lórí ṣe tó lè rí ìdòwò mọ̀ agbára ọ̀rẹ́ tó má ah, mo lágbára mo lágbára mọ̀ lọ́wọ́ ah àti rìn gan ẹnìkan tó fi láàárọ̀ pé láti pàṣẹ ìkà tó gbọ́ fẹ́wọ́ ìgbà yìí ó máa dúkú lẹ́ẹ̀mẹ́ta lójú ọ̀nà àgbà tí ń dé náà ó ní ọmọ ìyá mi lè rẹ́m ibi yà pé ìyá ayọ́ mùsùlùmí ó lọ́rọ̀ kíra èyí ń ṣẹlẹ̀ yìí ní gbogbo ìgbà yìí wọ̀ láàyè àpèjúwe lọ́rọ̀ gbogbo àti báwa náà wa káwa ṣe dáadáa nítorí inú tó oníra àkókò àsìkò àwọn ọdún tí ń gorí ọdún fún wa yìí kiri pé àà à ń pẹ́ sí láyé lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ náà là ń súnmọ́ sàárì wa tó àrọ́pọ́dá sí àrọ́pọ́dá tí ìbá ti ní seventy five years tó ọba tí wọ́n fi dé eighty years kò ní kú má kò sí mẹ́ ọ padà kú náà ọba yìí ti parí wọ̀lá ìjọba ìràká ikọ̀ pọ̀ oṣù káàkà máa lò lókù wọ́n ní bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé aláyọ̀ báyà ti mọ́ ọ̀lá ìyàlẹ́ ilé ayé lọ wọ́n ti pé àà ah, èmi ni ìwọ níta ní ọlọ́run nìkan ní òun sùhánà wọ̀tàálá káwá lu àwọn àfiwọ́ dáadáa ká lè ba àwọn nú àwọn tí àwọn ìbúra tọ́lọ̀ ń búra ká lè ba àwọn àsìkò ọlọ́kù sí àsìkò tọ́lọ̀ ń búra ọlọ́run fi àsìkò àbúra wọ ọlọ́run fi ìyá ìjẹ́ búra wọ dóhà ọlọ́run fi ọ̀sán búra wọ nàhàr ọlọ́run fi ọ̀lẹ́búra wọ làásù ọlọ́run gbogbo èyí ọlọ́run fi ń búra kárí bàbá pé àsìkò ń yí lọ́pọ̀lọpọ̀ ń gba àdéhùn wa lọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní khairun nasi man tọ́lá ọmọrò ó wà á sùn amala àdéhùn ra wa ó ó ní khairun nasi ìtọ́ dé àdúgbò mi nìyà man tọ́lá ọmọrò ó ni mi gùn ó sì mi wó gùn wà á sùn amala iṣẹ́ wọlé dáadáa ọlọ́run ti ṣe ọwọ́ ọdọ ọlọ́ọ̀bà wà á bẹ̀ wá tuntun ọlọ́ọ̀bà ẹ a máa lo ọdún tá a bá gbọ́ aláyé báyìí ká máa lo dáadáa kálífẹ́ àgbìyànjú ọdún ti fourteen forty four yìí ó tún yáàyè fún wa nípa aṣẹ́ rẹ nípa náà ọba nípa ìfìtọ́ náà ọba ju forty three bí oṣù parí ọkọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oṣù alọ́ni kàdàrí náà o agbẹ̀rù manazir ní ọmọ bọ́ sí kòkàtìkòkàtìkò títí wàá padà tí wọ́n ti yọ bẹ̀rẹ̀ yẹn gbogbo eléyìí ó fi yé wa gbé àsìkò ń lórí lórí lọ́pọ̀jù lọ́fàá mọ́dìrì ẹni tí ó ń ṣe eré tó wá fẹ́ kú kò ní béèrè yẹn fẹ́ gbú àsìkò lọ kò ní béèrè kankan ju àsìkò lọ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي عادكم الموت ويقول ربي لولا أخرتني إلى عجل قريب فأصدق وأكون من الصالحين ọmọ ènìyàn níbèrè ọba sí níbi orúkọ ọmọ ènìyàn níbi owó àníbèrè owó máa ń bà àníbèrè ọmọ ẹgbẹ́ ọmọ mi yẹlẹ àwọn mi dáa wájú lókè mi àdúró ilà ajẹni kọrọ ìbà àti kọlọmọ àbẹ̀bẹ̀ ọlọ́run fún tú àwọn àfihàn tó ti lo forty years tó lo fifty years tó lo seventy years ọmọ abẹ́rẹ́ ẹ̀yí ẹ̀ ọlọ́run fún mi wọ́n yí ìpínlẹ̀ ní ọlọ́run bá a yí ṣe fa àsọ̀dáka kí mi náà wà á gbà lódodo kí mi máa tààrà kí mi máa gbà lódodo wà á kú mi náà sọ alẹ́ ẹ̀ kí mi náà jẹ́ nìyẹn ó ní ara o ó ti wà tó lè wọ́lá yìí wà á fẹ́rẹ̀ wọ́n ó nẹ́fẹ̀sẹ̀ ní ìdájá àjẹlùwà wọ́lá ọ̀ kọ́bírùn bí máa ta àmàlù wọ́lá yìí wọ́n ó ọlọ́run mi ò ní lọ́la ajẹ́ ìbájú tó báyìí kò sí ọ̀nà tó fẹ́ gbà ọlọ́run ọlọ́run jẹ́ àlọ́ dáadáa afẹ́ akọ̀wọ̀ láyàkó láyé kòsọ́gbọ́kòsọ́gbọ́dá fún máa rántí yọ lọ́dà lè ṣe wé tààzí àkànní àbújá ti alájà mò ń gbèrò tàbí ọkọ wọn ó sì láyé ìjọba ẹgbẹ́ fámásì ni alájà yẹn àwọn alákọ̀wé alákọ̀wé bíi dókítà fámásì fámásì ti sẹ̀nà àwọn tó wá bẹ̀ wọ́n sá dì ní ti gbé àwọn ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọ̀tútù nìyí àti nàìjíríà sójà wọ́n á ní wọ́n ní ìṣèwádìí ẹ má wo ìbò mi tí mo fẹ́ sọ fún yín o ẹ má wo náhàwó ìbò yẹn ẹ má sì má wo sọ́kù ìbò yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ sọ̀sọ̀ wọlé ẹgbẹ́ ẹrẹ́dẹ́kẹ́tì polio ẹgbẹ́ ẹrẹ́dẹ́kẹ́tì um, malaria fever bàbá gbogbo ẹ̀ bá ẹrẹ́dẹ́kẹ́tì rẹ̀ kásìmì wọ́n ní kájú bàbá gbogbo wọn mo ní ikú òní à ah, wọ́n ní kò dé ìdìbò tó ọ̀ ẹ̀fíkà yà múra mi kúlù ìtọ́pẹ́ aláàjì òsàmà yín bẹ̀rẹ̀ apá ìlú kan wa ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀yíjọ́ bàbá bólíò bàbá malaria bàbá kókóbìdì gbogbo ẹ̀yẹ́ kẹyàkan bàbá wọn ní ikú ikú gan lẹ́ẹ̀kẹ́ ọgbẹ́ tẹkinọ́lọ́jì ẹ̀ẹ́kẹ́ ti bá bá débi pé a ah, bóra ti ní kú mọ́ ẹ̀yẹ́ ká wà ní ikú ìgbẹ́ mórí ti wá náà kájí lọ́wọ́ rẹ̀ ọ̀lá àrọ́gbọ́dá sí nígbà tá àrọ́gbọ́dá sí yẹn máa la bóda nínú fọlẹ́ ìtìdá fàlẹ̀ èsì dáadọ́ lọ́hùn wájibọ́n kí ẹ máa pèsè fún kí ẹ máa yá múra ká bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́wọ́n bá sàánà wọ̀tàálá ká máa ṣe àwọn iṣẹ́ rere ká lè ba àwọn anú àwọn tí ọlọ́wọ́n ròyìn pé wọ́n wọnú Islam tọwọ́ tẹ̀tẹ̀ ó ní wa yá ayọ̀ lẹ́nu iná àmọ́nù ìdókòlò fèsì ní káfà wọ́n láti tẹ́tẹ́bí òkútu wọ́n ti ṣe tọ́ọ̀nì إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا àtẹ̀yìn mú mi ò lè ìdíkúrò ẹjá wọnú islam tó wọ́n tẹ̀sẹ̀ gbogbo ògbésí ayé wa kọjá pé islam kò inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah ká má sọ gbogbo ọ̀rọ̀ ọba kárí pé àgbìyànjú láti ṣe ìjírá kún gbogbo rébè gbogbo rébè kábíkọ̀ gbogbo ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́ọ̀ba nígbà tí wọ́n wà pẹ̀lú ọlọ́ọ̀ba anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí imam ahmed imam ahmed sunna wa jama'a gbà wá àti imam abi dawud ó ní anabi sallallahu alaihi wa sallam pé láti kọ́tí kulẹ̀ hijira àti kọ́tí kulẹ̀ tọ́ba hijira òní dókun o wá wà níbi kan tó òṣèré títí kó mbẹ sí hijira kó mbẹ o ò sẹ́mọ́lẹ̀ mbẹ hijira òní dókun láti kọ́tí kulẹ̀ hijira tú àti kọ́tí kulẹ̀ tọ́ba bí títà ọba bá tó ولا تنقطع التوبة حتى تخلو الشمس من مغربها ìjìnlẹ̀ tẹ́wọ́bọ̀ sí ilé òkùnrin àgbà tó ń bá yọmi dídí wọ̀ tó ń bá ti yọmi dídí wọ̀ ọ wà nú àwọn àpẹẹrẹ mẹ́wàá tó pé ní ńláńlá nípa kí ni ọjọ́ òkùnrin àgbà inú àwọn àpẹẹrẹ mẹ́wàá tó bá ti tẹ̀lé ọgbà máa fi a àlùkìyàmà tó bá ń gbà nù tí ẹ bá ń lò tú gbangba náà tó gbàrà wọlé mọ́ ìjìnlẹ̀ tẹ̀ǹkẹ́tẹ̀ ọ̀là ìjìnlẹ̀ àyàfi tí tó bá dópe wọlá tẹnkátí olùtọ́wọ̀bàtú àtà tẹ́tìlọ shamsin magribiya nígbà tó ń bá tẹ́lẹ̀ tí wọ́n kàn fi kò sáyé tó dúpá mọ́nu ẹ̀já ṣe wá túbá ìmáàmù ahmad àti ìmáàmù àbí ìdáwọ̀lọ́ pàdé sí wa nígbà nínú islam ọjọ́ ń lọ náà nù ọjọ́ ń lọ náà nù ọlọ́run wọlá af ìnàlẹ̀ ìdáàlẹ̀ àlàtẹ̀kọ̀ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ọlọ́run mo fi ìrọ̀lẹ́ múra ìrọ̀lẹ́ ayé la wà yìí o kò sí ìfì bẹ̀ kí lọ́la báyìí ní dé kílẹ̀ sùn ni the next thing kílẹ̀ sùn ni ó di ìrọ̀lẹ́ ayé la wà ẹ̀ mọ̀jà wí tẹ̀ ẹ̀jẹ̀ àríkà ìṣe ọlọ́wà ni wọ́n mú ìyẹn wà nù kàtàrà gbogbo sọ́dọ̀ bá ń ṣe tí ì bá ń ṣe tọ́lọ́ ọba tí ò sínú àwọn kámẹ́rà tọ́lọ́ kó ń kálukú wa kó àmójútó ìmánì wà fáwọn Abdurrahman bin Ahdari ó ní awwalu ma yajibu ala al-mukallaf tasihihu ìmánì kálukú àjọ àmójútó ìmánì wa bó a ti mójútó ìmánì wa káfà sùkúrò láti máa lọ sílé kéwò káfà sùkúrò láti máa lọ sílé kéwò ká máa ń pa Qur'an tí wọ́n ń ka Qur'an ká gbọ́ tí wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ wọn lórí ìrun bí wọ́n ti máa gbọ́ mẹ́sẹ̀jì àti wọ́n ti máa há kúrán sórí ẹgbẹ́ ọdún ti ndị gbẹ́yà ibi ìrun táyé bí ìfipò ti há sọ́tò tó òrò sórí ìrun táyé bí ìfipò ti há báyìí sórí sórí ó tó kọ̀ọ̀kan wa káti pé àwa náà gbìyànjú láti pa kùrán ẹlẹ́gbẹ́gbẹ́dá kọ́ lọ́wọ́ bá tó bá sọ̀rọ̀ lọ́wọ́ bá yóò ráyè lápapinu gbáyà wọn wọ́n yìí náà tó lè yẹta alẹ́ ìmọ̀ àyà túhú zaratum ìmánà tó bá yẹ káwọn àyà lọ́wọ́ bá fún wọn yóò sàlẹ̀ fún ìmánì wọn wọ́n ala rabbihim yatawakkalun àwọn òsìkọ́kànlẹ́ lómi ju wọn ọ̀pọ̀lọpọ̀ òfò olórí òfò ni òfò olórí òfò ni ọlọ́run nìkan agbọ́kànmí ọ̀pá islam ọlọ́run àmọ̀dúkọ́ lọ́wọ́ rẹ̀ tó sì wá mùsùlùmí mọ́jọ́ wá fún àpò islam láíláí bàbá ẹ̀kọ́ mi rẹ̀ ó gbọ́ tí ó sì jáde bisimilahi tawakkaltu ala llahi tawakkaltu ala Allah tawakkalna ọlọ́run ọgbọ́kàrí ọwà lé ọlọ́run ọgbọ́kàrí wọlé ọlọ́run sùkú wa ọlọ́run mọ́tà fẹ́ ní kọ̀ọ̀kan wa bóyá mi ní islam èyí ká máa fi gbẹdẹ ní kónkálù kò sí ìjìrá minal kufuri ila al-iman minal shirki ila tawhid bímọ àtẹnumọ minal bid'ati ila sunna minal ashrari ila muhasin bí àwọn lọ sí wàhálà pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tó ti wá ìsìn wọn gbé tó wò sáwọn ọmọ ní inú ìgbà ìlà rọ̀bí tẹ̀yàrí ní mọ́kúnlẹ̀ ìpín inú ìgbà ìbò tó bá wà ní tó bá gbọ́ òtí rẹ̀ ṣe ìjápọ̀ ṣe ṣe ìjírá tó wá sọ fún wa pé inú sáwà yìí oṣù tọ́lọ́wọ́ bá sùn ní kánàbí musa alayhi salatu wa salam kó bẹ̀rẹ̀ fìràwọn nígbà tí madina ọba wọn tí wọ́n ń gbá rẹ̀ lọ́jọ́ kẹwàá muharram oṣù àwọn awẹ́wọ́lẹ̀ ń gbá yahud ó ní yahud tí wọ́n ni madina yahud àwọn Bani Nazir àwọn gbé outskirts west Medina àwọn Bani Qurayza àwọn gbé east Medina kẹ̀kọ́ ní pé àwọn làwọn bí Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó nàbí wàá jáde ọwọ́ àbáwọn pé ayé Yahudi à ń gbàwẹ̀ lójú ọjọ́ kẹwàá oṣù kí ló fà á wọn nítorí pé jọ ẹ̀rọ ń fọ́n lẹ́bi Musa aleyhi salatu náà láti dúpẹ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala àlẹ́bìnrin náà àhàkùnrin Musa minkum àwọn àtọ́sí ní fájú yìí lọ torí nǹkan tí musa pèsè sí tawhid onílà ń pèsè sí ìmọ̀lọ́wọ́ kan la ilaha illallah náà ni kò sí nǹkan méjì àwọn àtọ́sí pèsè jù àwọn lọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà máa gbàwẹ̀ lọ́jọ́ kẹwàá zùlù níjà eh, ẹ̀ muharram ọ̀gá mùsùlùmí náà bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ lọ́jọ́ àwọn nígbà tó kọ́ ní dájú gbàrà wájú every year àwọn mùsùlùmí àtàwọn yẹ̀wò ní olùmọ̀ gbàwẹ̀ lọ́jọ́ kẹwàá zùlù níjà ọ̀yẹ̀ kíyàtọ̀ wà mí gbẹ̀bà àtàmọ́ ilé okòó kọ́mọ́ ilé okòó kọ́mọ́ nine and ten wọ́n ní la ìgbàkíìtú ilẹ̀ káàbìnrin la àfùnmọ́ni na sáàfà tó bá ń tọ́ ọmọ sọ mi mìí ẹgbẹ́ ìgbà wà ní àwọn tó ń bídí òkúta ọkọ̀ òmìnira ọlọ́tí ni màá ní ìpé kò ní di nẹ́ẹ̀sì àráyé ó ti tíṣẹ́ rẹ̀ bá jẹ̀bi ìláyé o tọ́lọ̀ bá tọ́lọ̀ bá ti jẹ̀bi ìláyé màá gbá ọjọ́ nine and ten ìtọ́jú pé nínú ọdún yìí pẹ̀lú oníníjọ́ so ọjọ́ ninth wọ́n ti ọjọ́ sunday nìyẹn tó ń àti àgbà rẹ̀ ọjọ́ monday níjọ́ kẹwàá òun gan gan gan níbi benjamin kálukú àgbà rẹ̀ náà ọlọ́wọ́ bá mọ́tà àti ibi náà àgbà fún rẹ̀dí ọlọ́wọ́ àdìfúnmà àná rasulallá ìsọlọlọ́wọ́ ní wọ́n sọ́ọ̀mà yóò máa àṣúra wà á múra bìí síyàmì rọwà bukari wa muslim ṣọlọ sílẹ̀ ń gbà rẹ̀ ọjọ́ àṣúra ó lè pàtẹ káwọn sàbí gbà á ó ní wa imam bukari àti muslim gba àbí tiwa gbogbo aláma ikú àdìsí máa máa fún kùsùn bá bàbá bẹ́ẹ̀ kejì ó ní ìgbà kí tó wà á nìhu ayé abdullahi bin abbas radiyallahu anhuma anna qala qala rasulullah sallallahu alayhi wa sallam la in baqitu ila kabi wallahi tọ́lọ̀ bá sọmi dẹ̀ mí la asùnmọ́nà tààtà máa dáwọ̀ ìjọ kẹsàn-án ọ̀ní yẹn kò bá nàbí sílẹ̀ láyé kúkú láyé ọlọ́ba kí àdìsí sílẹ̀ ó bẹ́lẹ̀ bá fẹ́lẹ̀ sàrí ọlọ́ba ọmọ ìyá mi ní Sudan eléyìí káwa náà gbá ìlú ìjọ Sunday àti Monday kálẹ̀ tó fáwọn èèyàn wa náà fún wọn gbáwẹ̀ náà ọlọ́ọ̀bà mọ́tà àti lọ́rùn fún ọlọ́ọ̀bà ìjọ agbègbè tàbá ti náà abẹ́rẹ́ ọba àwọn tí wọ́n ń dàlú ọlọ́ọ̀bà àbí wa fọlọ́n ti gbé àjẹ́bù Musa borí Firaun torí Firaun náà ń pààyàn ń dàlú ni ọlọ́wà gbé àjẹ́bù Musa borí ọlọ́ọ̀bà gbogbo àwọn tó ń dàlú Musa bá gbá náà borí wọn lọ́ọ̀bà àwọn kìfìrí Nàìjíríà tí wọ́n ń dá wàhálà alẹ́ لأن ولا ما عمد ولا دار القيام ولا با. ولا القرآن الكريم هي الأسباب إذا تصل بنا كرد خلوما الحمد لله من أقول يا الله سبحانه وتعالى قل لي أكثر نيما سائبا مدام عمك كونا لقفين قلنا شري دمانا فرقو أذكي إذ يجرى دمودا دمريو هدود أربعين دي قدبالا إجرى مرسلة بالمكة ومدينة باين الله فانتي ووانا إجرى دمانا يبادي سوري بني domin ku sun zai fita wallahi ya duba maka sai ga awa yana fadowa ina cewa wallahi ke makka shi ne mafi so na mafi gari ne ke so amma sun da kafare sun hana ni yin ibada dole in hijira a cikin hijira inda ya kana nan wurin garin da baka samu addini sosai ka hijira zuwa ga wurin da zaka samu addini wallahu subhanahu wa ta'ala shine ba manzo sala umurni yi hijiran nan kuma ya jiran nan kuma Allah su da ya ba shi dama aka kafafa musulunci a madina kuma wannan shine zai ga kara muna ilimin cewa mu duba wata watanni na musulunci mana shine ne yake yin daidai da watan da yake fitowa a sama Allah subhanahu wa ta'ala shi yake gaya mana cewa inna idda da shu'uru inda Allah ibna ashara sha lallai kirgan wata wani auren Allah shine goma sha biyu ورغلا في كتاب الله كل في الله يوم خلق السماوات والارض وندي وخشني الله يحل في السماء سمين كتا من أربعة حرم أقول داخل والمعصوم حرمني ذلك الدين القيم ونشين أدين الله سبحانه وتعالى وان الدين لعله كما فان قل اما الله فيها فلا تظلموا بهن انفسكم انفسكم وقاتل المشركين كافة كما يقاتلون كافة كويكو كذا كين المشركين كمان دي سوس تي كو كازو كاو دي سكو كما كون غني كو كذا كيس فهكا منا ركمو سنتي وكلهم أكثر مسلمين shi kamar da ya gabe shi kuma lokacin da muka duba abin da ke faruwa a kasar yanzu yanzu duk mai duba social media zai rinka ji ai mun fi musulmi yawa ko daidai muke musulmi suna cewa sun fi mu ba su fi mu yawa ba yanzu za a nuna fi yawa waye fi yawa kuma abin da kai ci musulmi mutane da suka saya wanda suka shahara masu yi ba kasa yanzu musulmi guda biyar aka samu wanda suka shahara su mutum da ne Abun da ya faru a dubu daya da tara da saba'in da tamanin na nan kaduna lokacin da musulmi kamar guda shida suka saya lokacin da su mai bako da sauransu kristan da ya yi saya reverend bako aboki shi ya ci amma da za a hada kuriyar musulmi na farko da na biyu ana da ya fi nashi yanzu musulmi guda biyar ga asiwaju ahmad tinubu ga atiku ga konkoso ga al-mustafa ga kola na abiola za biyar musulmi ne suka su amma su obi kawai taya yanzu muka raba abin da kuriyomu aya za su ci amma alhamdulillah malamai suna yin kokari suna saduwa da su suna masu gargadi in lokaci ya zo duk wanda aka ce musulmi suka ce wannan shine a za a zaba sai mutane mu san cewa wannan shine za a zaba wannan kuma shine zai kawo na alkhairi duniya da lafiya domin Allah subhanahu wa ta'ala na ga ko ya ayyuhal ladina amanu idkhulu fi silmi kaffa wa la tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin kun da ku shigo musulunci gaba da rayuwar ku gaba da musulunci kar ku bi tafarkin shaitan lalle shaitan marka yin ku ne wanda bayana Allah ta mu dace kuma mu san abin da muka yi ko mu san cewa wannan lokacin da Allah ke ba mu nan jarabawa ne ko mu yi aiki alkhairi mu tuki addinin Allah manzo Allah sallallahu alaihi wa sallam a cikin hadisin da Imam Tirmidhi ya rubuta cewa khairun nas man tala umruhu wa asna amala mafi kyau mutane su ne wanda ya samu saurai kuma yi aiki alkhairi Imam Tirmidhi ya rubuta bayan Allah mun san cewa muna cikin wata mai albarka wata Muharram wanda manzo Allah sallallahu alaihi wasallam da zo Madina ya samu yaulawa suna azumin goma ga wannan wata mai albarka yau bakwai ne ga wannan wata mai albarka idan nuna cewa ranar Lahadi ranar Litinin shine tasu'a da Asura wanda ake ba mu ko musu mustahabi ne sunna ne mai karfi mu yi kokari mu yi azumi ranar tara da goma da wannan wata wanda ya fadi wannan shekara ranar lahadi da ranar litinin an tambayi manzo sallam me za mu samu ce ko duk wanda ya yi azumin yawon ashura duk laifin da ya yi shekarar da ya wuce za a yafi cikin ba daya ana yafi na zunubin mu gaba daya bayan allah manzo sallam cewa an ibnu abbas radiyallahu anhu قال قال أن رسول الله صلى الله عليه وسلم صام يوم عاشوراء وأمر بصيامه رواه البخاري ومسلم من زوج سلم يا عبد من كوما دوتا ونا وتا يا بركا كوما با صاحب امور نشما زوي عبد من بخاري ومسلم شكرونا لي شكرا لي من زوج عبد الرسول سيتي والله لئن بقيت الى كابل لاصبن صافعه رواه الامام مسلم والله اني على زان ريزوا شكرا من جوا ان شاء الله زاني عبد ترى zuwa tara da goma wannan shekara dubu da arba'in da dari hudu da arba'in da hudu nan ya kama daidai ranar lahadi da ranar su mu yi kokarin mu yi azumi domin an samu suci a kan kafirin najeriya da kuma kafirin duniya gaba daya kuma mun ma an dokaka kama a kan makiyin mu shaiton da sauransu wannan shi da kana sai kuma mu ta yau wani mu da dai Allah samu albarka gaba daya إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مذل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على دين كله وقف بالله شهيدا فبلغ رسالة وأدى الأمانة ونفح الأمة وكشف عن الأمة وعذرها عن البدع وجاهد في الله حتى جهاده حتى تركنا على المهدة البيضاء ليلها كنهارها صلوات ربي والسلام عليه اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله واعلموا أننا في بلاد عمل جديد إسلامية إجرية ابتلاء بعقد سنوات من عجل هجرته صلى الله عليه وسلم ابتداء بها تكوينا للأمة الإسلامية وقد قال سبحانه وتعالى في موقم الحكيم إن إذا الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض يوم خلق السماوات والأرض منها أربعة القرم ذلك دين القيم ولا تزلزموا فيها أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتل كافة واعلموا أن الله مع المتقين الشهور الذي جعلها الله تعالى المواقيت للعالم كلهم حيث قال سبحانه وتعالى يسألونك عن الأهلة قل هي مواقيت للناس أيها المسلمون الكرام من السنة التي تحدث عيدا لدخولها لا بل عداد بإنهاء بلوغها وليس ضبة كثرة بكثرة السنين وإنما ضبة لما أبداها عبد من في طاعة الله مولاه كثرة سنين خير لمن أمداء في طاعة ربه وشر ما لمن أبداها في معصية ربه سبحانه وتعالى وتمرد عن طاعته وشر الناس من طال عمره وساء عمله لأن رسول الله صلى الله عليه وسلم قال خير الناس من طال عمره وحسن عمله حديث رواه الإمام الترمذي نفاني الله وإياكم بهدى كتابه بمسجد بسنة رسوله صلى الله عليه وسلم أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين عباد الله اتقوا الله أيها الأحبة واعلموا أن الهجرة ما ناء باللقى مفارقة الإنسان غيره بدنه وبلسانه وبقلبه وما ناء شرعا مفارقة البلاد الكفر أو مفارقة الأشرار أو مفارقة الأعمال السيئة أو الختال الخبيثة وهي من ملة أبينا إبراهيم خليل الرحمن عليه الصلاة والسلام حيث قال لقومه إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين والهجرة من الشريعة محمد صلى الله عليه وسلم حيث أمر أصحابه بالهجرة إلى العبثة لما استبدع عليهم أذى من كفار مكة وخرجوا إلى أرض عبشة مرادين فرارا بدينهم وبقى النبي صلى الله عليه وسلم في مكة يدعو إلى إلى الإسلام يقول في الأصوات قولوا لا إله إلا الله تفلحوا قولوا لا إله إلا الله تفلحوا حتى أمر الله أن لما شد العذى وهو يقول دخل المدينة وقول ربي دخلني مدخل سلكا وأعرضني من مخرج سلكا واجعلني من لدنك سلطانا مبينا نصيرا اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم في العالمين انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الصالحين المجاهدين الموحدين اينما كانوا يا ذا الجلال ولا حول ولا قوه الا بالله قوموا الى الصلاه يرحمكم الله الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان